أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó ṣe wípé òun náà ló tún di ẹnìkọ̀ọ̀kan wá sáyé láàárọ̀ pẹ̀lú àánú rẹ̀ kì í ṣe ìgbàgbọ́ wa àbíjọsìn wa àbíwá wa ló dáa tó bẹ́ẹ̀ tàbí láǹfààní láti bí sáyé bí kò ṣe pé àánú ọlọ́run lèmi àti yẹn rí gbà àwọn tí wọ́n ti lọ orípẹ́lẹ́ lọ àná sàárọ̀ yìí náà àwọn míì náà tún ní sí láyé mọ́nú wa kìí ṣe pé àìnígbàgbọ́ àbá ìjọsìn fọlọ́run àbá ìníwà tó dáa lọ́lọ́run bá ti mú àwọn lọ bí kò ṣe pé kálukú ti ní àsìkò tọ́lọ́run bá ti kádàrà bù gbogbo àwọn tí wọ́n ti wá lọ yìí wọ́n kú sínú Islam lọ́kùnrin àti lóbìnrin àbẹ́lọ́run kó bá forí jẹ́ ẹ̀ṣẹ̀ wọn dì wọ́n á ó bá wa kẹ́ wọn ó sì bá wa là wọn kò nínú ìyà sàárè àtàwọn àgbáwá kọ́lọ́n kó fáwa náà lábùbọ̀ tán dáadáa kó wá jọ dà wá pọ̀ kẹ́ nínú ọgbà àlìjánná lọ́jọ́ gbélé àkìyàmà bákan náà tún bẹ lọ́hùn lórí àdámọ̀ rẹ̀ ayé ẹnì kọ̀ọ̀kan wa ilé tó ti dá ń bẹ̀ ọlọ́mọ jù ó bàjẹ́ ilé tí ó kú díẹ̀ káàtó fẹ́ nìkọ̀ọ̀kan wa à ń bẹ ọlọ́run kó mọ̀sálẹ̀ wàá gbàdúrà wa lórí rẹ̀ oríire tayé àdìsàlùkìyàmà ọlọ́run mọ́sálà ìwà ṣe fún wa àtún bẹ lọ́run lórí alámọ̀rí orílẹ̀-èdè wa náà torí pé àdúrà náà la ní bùkátà sí ọlọ́run jọ mọ́sálà bá wa tún nàìjíríà ṣe gbogbo àwọn nǹkan tó wọ́n gbogbo yìí kò sí ẹ tó lè bá wa jẹ́ bí ò sí ọlọ́run ọlọ́run jọ mọ́sálà ìwà ṣe fún wa ọmọdé ọ̀nà náà ló tún súnmọ́ wa ọ̀pọ̀lọpọ̀ ẹrù ló ń ba kálukú pé à nígbà tí o tí sáwẹ̀ gan wàhálà wà sáwẹ̀ bá tún wá dé ńkọ́ àwa bẹ lọ́hùn òun lọ bá aláàánú ọlọ́run tẹ́lẹ̀ wàá kẹ́ gbogbo wa gbogbo àwa tá a jẹ gbèsè ó kéré ó pọ̀ ni ọlọ́run tẹ́lẹ̀ bá wa san gbèsè wa rọrùn a jẹ́rìí pé kò sí ẹlòmíì má tó yẹ kí a tún máa jọ́sìn fún ẹ̀yà bíi ọlọ́run ọba àlá bákan náà la tún jẹ́rìí wípé anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnì wa tí à ń sọ ìlànà wọn títí òbíbi ọjọ́ ìgbéǹde àlùkìyàmà ìpọ́dàlì imán ní ìtẹ̀síwájú lórí tẹ̀síìrù wa bí à ń bá lọ òun náà القرآن الكريم Qur'anil Karim àyà seventeen sí eighteen suratul Baqara ni à ń ṣàlàyé àwọn ẹ̀kọ́ tí àwọn àbáwà Sheikh Muhammad bin Salih Al-Uthaymeen alayhi rahmatullah tí wọ́n kọ sí abẹ́ àwọn àyà méjèèjì náà àti wá ṣàlàyé dé orí ẹlẹ́ẹ̀kẹfà mọ́kànlá òun ni wọ́n kọ síbí àbí ọlọ́run àwọn ilé ìta ti kà síwájú àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́run kójú lè ṣe wá láǹfààní dáadáa láyé ń bí àti lọ́jọ́ gbéjà kìyàmà. wọ́n wá ní ẹlẹ́ẹ̀keje wàmí fàwa ilé àyàfẹ́ tàkàlì أو تخلى الله تخلي الله عن المنافقين wọ́n ní ọlọ́run ọba yẹra fáwọn mọ̀nàbíkì ẹni pé gbogbo ẹni tó bá ti ya olójú méjì ibi abẹ ó ń ṣe ẹ̀sìn Islam lápá kan nínú ọkàn rẹ̀.